ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة asọ̀pẹ́ fún ọlọ́run ọba sùhánù eléyìí tí ọdún fi àánú rẹ̀ tó fi dá abala tí gbogbo wa ní èmi ti ṣe ọjọ́ kẹtàlélí ojú ẹgbẹ́fọlá pọ̀tẹ́sì oṣù kọkànlá oṣù kọlùpà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ìkójọ ọdún ìjọ èyí tàbí sọlọ́lọ́ àrẹ sọlá ń السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لذا تواجه من ترى جامع بيان العلم وفضل tírà tí ó kó àlàyé sínú àlàyé mímọ̀ àti ọlá tí ń bẹ fún mímọ̀. ẹnu àná àbáwọn létí á ti gbé kéwú náà lẹ́nu. òun náà ní báàbù já ní yẹn ní bẹ́ẹ̀ náà nẹ̀ka tóun náà tún kẹnu. kí ni wàá ní ojú afẹ́ máa ń yẹ sáfẹ́ máa wò níbi eléyìí ìfáàlì lẹ́sìn yóò alùbí àrẹ̀ ìṣesí sí a lè béèrè mọ̀ pẹ̀lú ẹ̀. ìṣesí ìlú ti ń gbé yóò sàlẹ̀ ẹnu bíhà káàbìnì ní ìmọ̀ pẹ̀lú rẹ̀. asáàlù tí a kọ́kọ́ mú wa fún àwọn náà ni èyí tó wá látọ̀dọ̀ àbí àṣọ àti ó ní abdullahi sọ báyìí pé. ó ní sẹ́ eré yẹn ni wọ́n yé bí pẹ̀lú mọ̀. wà innama al-ilmu bit-ta'allumi. ìmọ̀ ní ìṣe pẹ̀lú kéèyàn kan. béèyàn kọ́ mọ́ àwọn tó ní béèyàn lọ kì í dé ẹni ọkọ mọ ní nímọ̀ ìnámọlẹ ìlmú bìtàlù ìmọ̀ ní ṣe pẹ̀lú kéèyàn ọkẹ ń kọ́kọ́ ọjà àfáàní àfọ ọrọrùn láti jẹ ọlọlẹ kéwù sábàdì lọ kéwù ní ti ṣiṣẹ ọwọ́ sọọ fàtẹkùnù àdìmú wà á bẹni tí ó di òru òun lórí kẹsàn-án máa ń lọ kí ti máa ń ṣàfihàn. رحمه الله كروان بن ديوان الإمام الشافعي قل يتعلم فلا يسأل مرء يولد عالما وليس أبو جهل كمن هو عالم وليس أبو علم كمن هو جاهل قل لو قيمة kò séèyàn kan ọmọnìyàn kan wọn èmi pẹ̀lú mọ̀ kọjá gẹ́gẹ́ bíi kí ló ka mọ nígbà jẹ àdé kọjá bíi aláìmọ̀tòmọ̀tò wọn lè wà ayé náà kẹbí ìrọ̀lẹ́ kọ́wọ́ mi láàrin márin dàkú ẹni tó dàgbà tí ò sí mọ́ lọ́dọ̀ rẹ̀ sọgírò ní dáa ó ní sọgírò ọmọdé ìdàlítàbùfàtì àlẹ́ yìí ní àlùjáfà fèlò yóò jọ ọmọ kékeré ni nígbà tó bá di pé àwọn sọ́jà ni wọ́n bá pé bò ìyẹn ni báwọn yẹn tí wọ́n ní ìdí ẹ̀ <laughs> kò sí mọ̀ kẹ́kẹ́ àti wọ́n pa gbà ní adọ́mọdé padà wọ́n ti wáyé náà sọ kí ìrọ̀lẹ́ kọ́ mi nǹkan ní àlè mọ́ kẹ́bí ìrònú ẹni táwọn òpó mi kéde tó ń bá nímọ̀ àgbàlagbà ni ìdá rúdàdì àlè ní àlùmọ̀ àfihàn tí wọ́n bá darí gbogbo jàmá àti wọ́n darí ẹ̀sọ́dọ̀ ẹ̀ ọ̀gá sẹ́ni tí ń yẹjú gbogbo ọ̀rọ̀ yìí náà ní bẹ́ẹ̀ ni ìmọ̀ máa ń dá ẹ̀ lágbà. tó nípa bẹ́ẹ̀ afáwa ni ìnàbọ́júlala yóò lẹ́nu àìlèmọ̀ ni mo ebi yẹn báyìí kan fi tìmọ̀tìmọ̀ ìnà ọba bá lùjọ́dún ló àlùjọ́dún wọ́n fi báyìí ń jẹ́ nǹkan kéwì tí èso sàdẹ́bí ọlọ́run irú nàbí láyé àyíṣà àlè sọlá sọlá torí wọn fi ilé ẹ̀ka náà báyìí náà ní sọ̀rọ̀ ìjọ náà bí. àgbékè tó ṣe bí àwọn ọmọ èèmọ̀ sí ọlọ́run ní kí wọ́n sọ̀rọ̀ bí ọmọ asẹ́wó nígbà tó parọ́ máa fà bí ọ nínú igbó tó sọ̀rọ̀ àbá tó ń ṣèjọ́sìn nínú igbó tábà yẹn tẹ màmá ẹ̀. ó ń ṣe nẹ́fìlà lọ́wọ́ òun náà ní ìjọ rẹ̀ yìí ó ń ṣe nẹ́fìlà lọ́wọ́ màmá ẹ̀ pè káwá ní ó ń mi àti. ìwọ ní ìṣe ń bẹ̀ sẹ́yìn abidigi ń dá lóhùn ni àbí kí n máa bá nẹ́fìlà lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìyá jẹ́ tí ní bùkátà sí ọjọ́ rẹ̀ dáhùn kọ́tọ́ ni pé ayẹ sọ̀rọ̀ ńlá nípa rẹ̀ ọlọ́run bá jọmọ yóò kó hàtà torí yàgò àlùmọ́mísà tí wọ́n fi fi àgbákàn lára àwọn obìnrin aláṣẹwó yọ kàdá òwò sọ̀rọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ aláṣẹwó burúkú gbà kan báyìí kó bá lóyún wọ́n bímọ báyìí jẹ́ tá lọ́mọ wọ́n làbáyé àbá àti ọmọ bíi oyún débi pé ọmọ bàbá ti jẹ́ ẹ̀sùn ọ̀pá àwọn èèyàn ni wọ́n wọ àfa jì lóye pé wọ́n tọ́ bá jẹ́ àfa wàá sọ́rẹ́ o gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe ọmọ afẹ́ ṣàfàfíyà wàá jẹ́ kó hẹ̀ ta lọ́la àwọn èèyàn tó ń wá yẹn pápá jùlọ tó ló bí ilé yìí ó ṣe lọ́nà tó ṣe pé ó ṣe bí yóò wì kí lẹ tún fẹ́ kí n ṣe lórí gàdé yẹn gbé dání dáhẹ́rì èmi wọn gbòòrò pé àáfà ẹhàn àti ọ̀gá yìí fẹ́ wọn lóńgbò ni ọkọ̀ bọ̀m̀bọ̀ dàfà wọn wọlé ní níjọ́ ni. gbàdọ́ di pé àfààfà nínú wọn gbé ọmọ ni wa ní àwọn ti ṣe gbogbo ìka tí wọn ti sàn ọba kan gbogbo ọmọ yẹn nílòlò mọ́ni abud ká bàbá yẹn ọmọ bá ní ara ah, ah, ẹni adarẹ jẹ ni a ah. adarẹ jẹ bò wọn ní adarẹ jẹ ni ọmọ wa bẹ̀rẹ̀ sí ní tó ti máa fa àwọn ọmọ ọlá ó ń para la wọn làwọn wá lè parí ta lára rẹ̀ àwọn mi tó lù kọ́ lè jọ sí àbá àti ẹ̀ka tà padà sí alámọ̀ mi kò wò ó lọ. lóde bá ti rú àwọn ọmọ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ kékeré àtọmọdọ́pọ̀ yẹn gba ti ẹ gbé lọ ìyáàrí ẹ nìkan tó ń múra bí dáyọyọ yọ ní wọn bẹ ká ah, ọlọ́run àjọmọ mi orí bá ọlọ́run òní ìjọba rẹ orí mi rú tọdún rẹ nìkan tí wọn ń parọ́ mọ́ ọ̀sẹ̀ sì náà wọn bẹ sí ìlú gbàgbà wọn ń ń fa kúkà wọn ń fa ń fa wọn ń káàkiri wọn ń fa ń fa kúkà ìyá rẹ̀ ní ọlọ́run bá jọ wọn orí báyìí ọlọ́run jẹ́ kọ́ ọmọ rẹ̀ orí báyìí ọlọ́run jọ wọn orí báyìí. àti ìdí ń dẹ́yọ̀ yọ̀yọ̀ yà àtọ́ darẹ̀ èyí tí wọ́n bá kó tètè ní àtọ́ parọ́ ọmọ rẹ̀. sọdí ẹ bá ti ní irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni ìmọ̀ kékeré òní àwọn asọ̀rọ̀ ọ̀dọ́ wa lọ́jọ́ ọmọ pé sẹ́ẹ̀rí fún ìjẹ́ lọ́ta wọn yẹn náà jára kan náà àwọn ẹni tó yẹ gbọ́dọ̀ mọlé ilé kọjú ló tó ń pè sẹni láti gba àwọn padà lọ yẹ làákàyè wọn rí pé ó ti fẹ́ sí. Yọ̀bọ̀ ẹ̀yin náà màrà tẹ́ ẹ̀dá ìbẹ́ lọ gbé sínú kínní bẹ́ẹ̀ lọ gbé sínú kọ́ ìdásù ọmọ àbàmì ọmọ yìí wò lọ́mọ àbàmì. Gbà wọ́n gbé lọ bí náà ti máa ṣe rúkìá sí i tí wọ́n tọ́jú ẹ̀yìn gbúrò ẹ̀mọ́ làtọ́rí àzíkiri sára mọ́lẹ́ ti gbúrò pọ̀ mọ̀kànjẹ́ ní ìlú kan náà. àwọn èèyàn á máa gba àtẹ̀jẹ́ yẹn wọ́n lè lọ́ bí bímọ kùránì bẹ́ẹ̀nù rẹ̀ kùránì ti jó ti di kí kànáàbì ló lọ sí pépà tí wọ́n kọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sáré ló sóra yìí. àmọ́ fi àlùjọ ní wọ́n fi pé wọ́n ní ọmọ yẹn báwo yẹn ti máa mú ìgò ìgò tí a ti máa mú kínní tí wọ́n mú ẹlẹ́rìí dòdò àwọn èyí tí yẹn bá mu tí yẹn máa ń tó gbé èyí sọ sí ògógóró wáìnì àwọn elétò àwọn ògòdó yẹn ti mọ̀ pé kíákíá kínní yóò lè wọ́ wọ́n lè mú odidi àgbọn kọ́kì wọn nú ẹ̀ pẹ̀lú sẹ́yìn. gbogbo orúfẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn bá máa sáré lọ bẹ̀ ọ wá jẹ́ kó kí paraku burúkú kan ni wọ́n lò bímọ ni àwọn tó bá di kí láwọn abì ó di koran lọ́wọ́ kó máa di lọ́wọ́ tó torí bẹ́ẹ̀ ká má gbàtẹ́jọ́ ká wọ́n ti ṣiṣẹ́ sára ọmọ yẹn káwọn míì tún wà bẹ́ẹ̀ ti sí o nígbà káwọn ẹbí ń bá yẹ́mẹyẹ́mẹ yẹn kí a ti ní àwọn àtẹ̀jẹ́ oríṣi olóṣù kẹ́ńbẹ̀ olóṣù kejì olóṣù kẹta olóṣù kẹta ó fi gbé ibi à ń ṣe ọmọ yẹn jiná nìyẹn kó tó wáyé nígbà yìí tòbí láwọn ẹ̀sùn tí wọ́n ti dá ìgbé òun eléyìí àgbo tí wọ́n fún un lásìkò yìí ni lóní ẹ̀sùn dé. ṣé pọ́nmọ́ ni dé dé báyìí wọ́n ti á wọ́n kọ́ ìjẹ́wò lè sí i lánìí wọ́n pọ̀mọ̀ sí i lánìí. ọ̀ ìbò ti jọba bẹ́ẹ̀ èsì débi gàdí ké ọ́bì. àwọn ọ̀pọ̀lọpọ̀ alòsùn náà ọmọ ti jẹ́ àwọn asọ̀kùnrin àdìdàgbò mọ́ sí i. èyí bẹ́ẹ̀ làwọn ọmọ kéèké ti hákùnrin yẹn. ojú ti rọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ń sọ kùránì dàgbò mélòó ọmọ wọn ló lè dá sọ́tún nẹ́ẹ̀sì kàdé fẹ́sì àwọn kẹ́hìndì ò lè kàdé fẹ́sì fáàkì ló ṣe ìlà yọ̀ ọ̀tún. sọ nípa bẹ́ẹ̀ èèyàn wo ebi ní olùmọ̀ wà ìnàmìlẹ̀ ẹ̀mú ìtààlù ìmọ̀ ní ṣe pẹ̀lú kéèyàn kọ̀ bẹ́ẹ̀ bá ti lóun ò kọ sáyẹ̀ sí irú mẹ̀tìlónà ó ń bọ̀ wọ́n padà sí wẹ̀yìn irú wọn lẹ máa ń rí ni wọn làwọn máa lè àpò káàkiri àmì ẹ̀kọ́ ẹ̀kọ́ mẹláìkà ẹ̀kọ́ àlùjọ́nù àwọn náà wàá sọ yìí pé sórí kiri látàṣírọ́pù látàṣírọ́pù tàlásà ọ̀rọ̀ọ̀dì fọ́tẹ̀fíìrù fọ́tẹ̀fúnù mọ̀jìlúnà nǹkan dáadáa wá lélẹ̀ olóòótọ́ rẹ́rìn ni gbogbo owó àjọ bí ẹ bá lọ gbàgbé ńkọ́ gbogbo lẹ́ẹ̀kẹta lọ́wọ́ máa sọ pípa káàkiri aláìfẹ́ lómi ṣe wá fún wa tó dídàkúdà

orílẹ̀ yóò kéwú ni o bàbá wò pé kíní kan pé àfa àmọ́ fẹ́ẹ́ kẹrẹ sọmọ yìí jìnnà nígbà yìí náà sì nímọ̀ ẹ́ ẹjọ́ kéwú. àbìdàmdà àwọn náà tún sọ wọ́n fi ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó ń jẹ́ táwa tún lọ́dọ̀ àwọn ẹni ìtajú eré bẹ́ẹ̀ni kan máa ń náà kàlẹ́ kan bẹ́ẹ̀ kan wọ́n ti pa pọ̀ ìgbàlẹ̀ ẹ̀lmú ìtàlù ìmọ̀ ó ti ṣe pẹ̀lú kéèyàn kọ̀. bákan náà ìbùdó ṣe bíi wọ́n ló dé sọ pé àlọ́rọ̀ yẹn gbajúmọ̀ wọ́n máa ń sọ báyìí pé. wọ́n ti láyè kó ló sọ̀bà èèyàn lè ní àdámọ́ dáadáa kan sí gbọ́ngàn òun ti lẹ́kọ̀ọ́. ní olùkọ́ áá fún làwọn eléyìí ṣe rí wa <laughs> dùn. lẹ́ẹ̀dì kẹ́mi sọ wípé púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ míì sí máa ń jẹ ojú àwọn olùmọ̀ọ́nì ẹ lọ sẹ́ni yẹn ò ti jojú òbí rẹ̀ jẹ. pẹ̀lẹ́kọ̀ ẹ lọ sí family hotel kẹ́ẹ̀dẹ̀ ti lọ sí ìwádìí ń parẹ́ ẹ lè fọmọ tí ò lẹ́kọ̀ọ́ rẹ̀. kọ́má ah, ti wáwọn ní á ìlú eré lílé ìsú wa ẹ mọ̀ tí wọ́n ròyìn ọmọbìnrin pé èwo ojú èèyàn á ah, paríparí rò kò lè sí ní pákí ojú èèyàn báyìí ẹ àgbẹ̀ àbá yóò gbójókè kankan báyìí ní bíi kílọ̀ wà mẹ́ yóò tún wú ọ sáńsáń báyìí lọ́wọ́ obìnrin kéke. sotori bẹ́ẹ̀ láyà kúrò tó ń wọ̀ lílé yẹn ní àdámọ́ dáadáa kábílà ádàbí láì dásìkò lẹ́kọ̀ọ́. bó ti já sí pé wọlé àìl kò lè sí ìmọ̀ bíi láàtọ́ làbẹ̀ láì dásìkò lẹ́yìn wá. ìbí tẹ́ ìwámọ̀ lè jura ẹni lọ. ẹlòmíì ni ìbẹ̀rẹ̀ pẹpẹ náà wọ́n kẹ́ fọwọ́ ẹ̀ pé orí bàbá ti báyìí bàbá ti báyìí. tó ti yọ bẹ́ẹ̀ yóò lò ní jẹun aláìbọ̀ ní díjú mẹ́rin. àìmọ̀hìm ọ̀sà àfọ̀ náà. wọ́n máa ń sọ fọ́pọ̀lọpọ̀ pé nítorí lára fi ń gbé ọlọ́dọ̀ àwọn àfa wa kọ́lọ̀ kọ́ta tún jẹ́ wa àtàwọn náà. aláyà kọ́lọ̀ kó tó wá sẹ́kọ̀ọ́ táwọn náà sí kó sì bá mi fún wọn níbi ìdáyà ìlà sọ́dọ̀ sí nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ àwọn sáǹfààní wa pọ̀ gbàdá àbí kéwú jòlí àwọn ọba yìí ké àwọn akẹ́ máìlì mọ̀rún tó rọ̀ ìdọ́gbọ̀nsì wà lámọ́sọ̀rọ̀ fẹ́ àwọn òkè yẹn. Ìgbà ìgbà tó di bá ń kọ́ mọ ká mẹ́rin á lọ lókè àti ṣé wá sí ọpọlọ bàtà àwọn òbí kọ́ wa ń ké ń jọ yẹn wọ́n ń kọ́ wa ní pé tọ́ bá ti rí léyìí léyìí yọ tẹ̀lé bí wọ́n ti fi sẹ́lẹ̀ wa lọ́wọ́ ìjùmọ̀ báyìí lọ. òun làwọn àbálọ títí lè sùn. lórí ṣe pé à ń wí àròbíyà ìṣẹ̀lẹ̀ ikọ̀ táyé wọn bá padà béèrè ìdájọ́ kí ànílè sáré sọ. èyí yóò ni wọ́n kẹ̀ fi sẹ́lẹ̀ wa lọ́wọ́ fún wa ní kìí ta àtàkùn ẹlòmíín náà àwọn ọ̀daràn tí wọ́n wà ń gbòòrò wọn ni kéde wọ́n máa ń nù wọn fi mú jẹ́ àmọ́ jẹ́ àwọn náà ló kẹ́ni àlò kẹ́ni. wọ́n bá láwọn ẹni tí wọ́n kọ́ wá lò nǹkan tó àwọn ni wọ́n sọ fáwọn lò nǹkan tọ́lá àwọn máa ń wí sí wọn pé ìwọ́n máa ń ṣe kéde kan àbẹ́mi ló mọ̀ ń tèmi ẹ́ lọ́jọ́ tí wọ́n lè lè. ìgbà wàdé àti fẹ̀kẹ́ lọ́ba tán wọ́n sì fi tẹ́lẹ̀ wa lọ́wọ́ wípé tí wọn bá ti rí lé ìwùjọ tẹ́lẹ̀ làwọn bá ti rí lé ìwùjọ bẹ́ẹ̀ yẹn náà lọ àlàyé gan ni. ìdí wọn bẹ bẹ̀rẹ̀ tí wọn ní sọwárí fáìlù ẹ bí ẹ bá ti wá kà ẹ yọ wá fún ní wọn fún hùhù kéde bẹ. alimuhimu atakọ dẹ kò símọ òbílẹ àtọlà wọn ti sábẹ kú ẹlẹmẹbẹrẹ wọn ni kọ́ni xìlà kọ́bùlé mílẹ̀ zamani lè àtìdáni. anni wàjàtú lè ilmà bí anni wàjàtú lè ilmà bí tàcàlùmí. kọ́ni xìlà kọ́bùlé bí zamani lè àtìdáni. anni wàjàtú lè ilmà bí tàcàlùmí ó ní wọ́n ti sọ ṣáájú ṣáájú lásìkò tó ti pẹ́. ìgbè á lè gbé dájú èmi o wọ́n jẹ́ sórí àìsàn màá rí mọ̀ nípa àlùlò pẹ̀lú kíkọ́ ni. ó yẹ fẹ́ láì kọ́ ẹ lọ gbàgbé báwo kọ́ ọ mọ̀ lẹ́yìn ọ̀nà òkùnrin wọ́n ní. قصير هنا ضيقين طيب إيه؟ وفي الحلم والإسلام للمرء واسع وفي ذلك الأهواء لفؤاد الموتى يعني أصائر رشد للفتاة مستبيحة وأخلاق السلوك علمها بالتعلم قدوة في الحكم والإسلام للمرء واقع wọ́n wà lóko oníkálukú wa lóko ìgbìyànjú ká lọ kẹ́kọ̀ọ́ ká lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìbẹ̀ nù ọwà ọwà nù ẹ̀hìn náà sùúrù ìfaradà wà ní ìsìláàmì ó sì wà nínú ìsìláàmù fọmọdé wá zẹ̀rù tí ó máa sẹ́yìn yẹn tí ó máa darí yẹn ilimu yẹn lẹ́yìn mọ̀ kí ó lè wá àfi pẹ̀lú kí yẹn lẹ́kọ̀ọ́ nínú ìsìlámù ń bẹ fọmọ ní ẹwà àbẹ̀wò tó máa darí èèyàn wọ́n fi dẹ́rẹ́kẹ́ ah, àwa èlìfó ádẹ́lẹ́mọ̀ ọ̀tá yíyá ni ìtún bẹ níbi pípa fẹ́ẹ́nú àlèmọ́tá yíyá ni èyí ti máa ń darí èèyàn tí wọ́n máa gbé fẹ́kúfẹ́ wá sí yẹn lẹ́nu ìmbẹ́mbẹ́ wo tí wọ́n máa darí èèyàn sí òfin yẹn sùn pàtó ayọ́rọ̀rọ̀ òsìlè lélẹ́ bàtà mọ́tẹ́bí nẹ̀tún. alọ́wọ́ àdúgbò gbogbo nǹkan tá a sọ yẹn àwọn èrí náà mọ̀ náà ń bẹ fọ́mọ nìyẹn mọ́tẹ́bí nẹ̀tún èyí tó kílíà wà ákìlá kò sí èdè ìké àdìwọ̀ títọ́ tẹ́wárí gbogbo ẹ̀ pátá ẹ̀yìn lébù ha bí sàálómi mílíọ̀n kan kò lè mọ̀ ọmọdé afẹ́kọ̀ọ́ ní àmúmọ́ra ẹni á máa fa àwẹ̀ pọ̀ yóò máa gba gbàdá yìí là yóò dada àgbàdá lánfààní yóò gbàdá gbàdí rọ̀lẹ́. mọ́rẹ́ ti gbà tí mi ń kọ́ àwọn ọmọ tí wọ́n ní dúkìá nínú àwọn ọ̀gá mi bá wọn gbà ní ìlọrin lóko lówó nígbà yìí. mo wá ń sọ̀rọ̀ ọjọ́ kan pé títí ẹ̀kẹ́ máa ń jẹun látàárọ̀ ní ẹ̀sìn tí ó fi di ìrọ̀lẹ́ ọmọ yẹn ń bí òun bí etí ó padà bẹ wọn ó lè fún àlẹ òun ní ìbéèrè kí ni ìbéèrè náà yìí ní. ó lè fún àlẹ lọ́pọ̀ nínú kí ẹ máa jẹun látàárọ̀ láì ní pé ẹ̀ ń gbà rẹ̀ ọ̀rọ̀ ni òbí yẹ yíra rárá èèyàn ò ní jẹun látàárọ̀ yóò sì gbà rẹ̀ because òkú ó ṣe ń gbọ́ náà ní gbọ̀ yẹn òsì pàfẹ́ ọ wà nínú ayé yìí ní ẹnìkan sì wà ráyìí.

kàkà wà kéékèèké àti tí wọ́n fẹ́ ṣe ń jòjì ọ̀fẹ́ ọ̀yá ẹ̀wà gàrí ọ̀yá ẹ̀fì gbúgbúrú panu ọ̀yá ẹ̀gbẹ́kọ̀ yìí àbẹ̀kọ̀ oúnjẹ yìí máa jùrọ̀ lẹ bàbá kọ́ ọmọ ọmọ ilé ikú kílẹ̀ ò tó o kọ̀ǹdíṣẹ̀ sì lè wáyé téèyàn ní olóṣù téèyàn ní ráyé lóòótọ́ ó lè fẹ́ǹsì bẹ́ẹ̀ náà nìyí ló fi jẹ́ pé Islam ó máa máa dá ní padà tí ó sì yàn lọ́wọ́ pálapàla àmúmọ́ra ìfìfẹ́ núlẹ̀ èèyàn máa rí bàtọ́ ìrọ̀rọ̀ òṣìṣẹ́ lílì padà kódà tó lè sọ wípé ìrìnà ẹ̀mọ̀nà fọmọnìyàn tó kílíà gan àti ìwà òtítọ́ ìmọ̀ gbogbo ẹ̀yẹ́ yẹn ti dá àlùyọ̀ lórí. ìyá ti ń jáde lọ ẹ̀rìn fi hàn sẹ́lẹ̀ lójú ayé àdébí sallallahu alaihi wasallam ìwà ń sọ fọmọ rẹ pé eré abdullahi wa máa fún ẹ nìkan ah, òjijì ọlọ́run ní tó bá fún mọ́ wọn kàkọ́lẹ̀ kọ́ pààrọ̀ ni ẹ. gbogbo àwọn àkàlàkù tùdùkì àìlùmùhà bìtà àlùlórí. ìyá tó ń ṣe pálapàla ń kọ́kọ́. yàtì bìlìsàn ìlhàl ó ti ń kọ́ ọmọ rẹ̀ pé ọkọ̀ kan kọ́ yẹ kéèyàn ṣe kí ni o wọn bá rìn ẹni yé bẹ́ẹ̀ gbogbo àwọn akéde wọ̀nyí yẹn ọkọ̀ ẹ̀ bákan náà wọ́n ní wọ́n gbẹ́gbẹ́ wá mi látọ̀dọ̀ àlè rahimahallá wọ́n lọ sọ nọ́ọ̀rọ̀ kátó gbajúmọ̀ sí máa ń wí pé ó ní sẹ́ rí mọ̀ ìhun tó sọnù ó nígbàgbọ́ òdodo tí ń wá kiri. torí bẹ́ẹ̀ gbà kó dà ọjọ́wọ́ ọ̀sẹ̀ bọ́. ولا يأنف أحدكم أن يأخذ الحكمة مما سمعها منه. تو، هذه kankan yóò gbọ́dọ̀ sì لا láti gba ìmọ̀ wọn bẹ ẹni tó bá gbọ́ lọ́dọ̀ ṣùgbọ́n ah, bàbá tẹ wá wí ní kékeré ní wàá kọ mí mọ tọmọ ah. pé òní ṣe ti pẹ̀lẹ́ ìṣe ń lọ léwe ẹ wo fẹdí ìsìnkẹ tó rí mùsùlùmí ẹyọ kẹjọ ọkọ ọdún fẹsí ìfẹ́ fẹsí wàhálà. gba ọgùn fẹsọ gùn fẹsọ rẹpẹtẹ ó fà á ẹ mọ̀kọ́ tún pọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ wọ́n kẹsọ́ tó sọ àmọ̀ pọ̀ kẹkọ̀ọ́ adẹ̀bí ìdí ẹ̀kọ́ yẹn tòbọ̀ wà lọ́dọ̀ kùfàrọ̀ èèyàn gbà àwọn èèyàn ti sọ́lẹ̀rì òní ọba ẹgbẹ́ rí yẹn lọ ń wá jì abẹ́ lẹ́rì ọyẹ máa wẹ́rì pọ̀ ẹni rẹ lẹ́sìn máa wẹ́rì o. ẹni rẹ náà ẹni pé alòsùn nàlẹ nìyẹn ẹni tí wọ ẹni ká agbọn ìfẹ́ ìgbàgbé ìjọ ni táwọn yahoo ni àwọn kò fà tó ń lọ fà níbi sọlọ lọ àtọlọ ká mọdàlá yìí mo tún níbi ìbá fẹ́ bá ń bá ń yẹn ni sá wò ni àwọn ọjọ́ máa bọ́lá ń bá fẹ́ tí ìdájẹ́bí náà bá fẹ́ a ah! ojú ọlọ́run ní látò ní lọ ẹ̀mí ìwé ń bẹ̀ mọ̀ wọ́n ṣe aláwọ̀ àjáde máa rí. ẹni bó ti sọ ọlọ́run ọ̀yá wípé a ah! <laughs> àti àwọn òbí táì mi ìwé wa á kọ́ mi lẹ́sìn mi làwọn yìí jọba. fàgbà náà borí kan ní orí orí wọ́ṣàpù ní ẹnu jọ́mẹ́ta sísà kẹta àwọn ọmọ nínú kò lẹ́jọ́ wa ní bá ń sọ fún wa yìí pé olùkọ́ yẹn fojú sí lára ẹ bá fojú ọ̀dẹ oríire yín ni pa ní kẹfì dìde dìde ẹ ẹ ọ̀dẹ oríire wà ní. lẹ́yìn ọba kàwé kò lè sóríire láyé ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́bẹ̀rẹ̀ sí da gbogbo ẹlẹ́rẹ̀pẹ̀tẹ̀ gbogbo àwọn yòókù bá ń lò ká á wọ́n mìírí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yòókù kí ní ìlọ́sọ̀ wájú. ìpè náà ní sí lóde lónìí èyí ọgọ́rùn-ún ní kàwé méjì lórí sẹ́tẹ̀ẹ́ sórí ìwèrè wo lọ sọ fún wa. ó ní ẹni irú ideology àti irú òdòdó wa ìwọ ọgbà wọlé ní ìwé tó ń sọ̀rọ̀ ẹ̀sìn pé ìwọ tó wúyẹ̀ gbà wọlé. ìgbé oríire bò ó wí oríire náà gbogbo àwọn ọmọ sọ́ọ̀kì fẹ́ẹ́ ẹ̀ sọ̀rọ̀ ìbò kìí sẹ̀ bá ti gbogbo ọjà ló fi hà. <laughs> lórí ìkọ̀ǹkọ̀ tó kọ lójú bọ́ọ̀lù yìí wọ́n ti ṣe máa sọ díẹ̀ lórí wọ́n ṣe wọ́n ti wọ́n ti wọ́n ti lè. nínú ọ̀rọ̀ mi ló tún jọ yẹn náà pé alhikma oníṣẹ́ rí ìmọ̀. yẹtulúbù ha ewu tí mú mi ní wá sí i. kódà pọ́npọ́n ti di tọ́bẹ̀ wa ọ̀dọ́gbọ́n yẹn ju rẹ̀ tọ́bẹ̀ òbí ní bí ọ màá bú ni. Abdullahi ibn Buraida wọ́n ní Ali sọ fún mi báyìí pé. ẹ máa bẹ̀rẹ̀ ayé wò ẹ sì máa ṣe àtúntọ̀ hadith yìí dáadáa. bẹ́ẹ̀ bá máa ṣe àtúwò àtúnyẹ̀wò àwọn àhadith tẹ̀ ń bọ̀ yìí ìmọ̀ yóò padà parẹ́ o wọ́n bá ní dára sa wọ́n ní kí n kàn pa àwọn ẹni kó máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àbá ń wo tíra lóòrèkèèrè lẹ́ẹ̀fi fẹ́ máa gbọ́ ohun dín mí o ní àbá wo tíra fa ẹ máa ń ká ah, ẹ láwọn àfa àlágbájá yìí lè kéwú bi ìmọ̀ yóò parẹ́ mi o irú ẹ̀ náà lè yí tọ́tẹ̀lé káàdì ìdí láti fi para rẹ̀ ìbùdó jùlọ yìí wọ́n ní lam asakirijo lẹ́ni sàkírọ́jì tó mi ní àtọ́ yìí ẹ̀là abẹ́rẹ́ kéde. ó ní ohun tí mo gbà kí ohun tí mo kọ́ lọ́dọ̀ àtọ̀ ọ̀sán náà tí mo fi rí nǹkan yẹn dámú ẹ̀là abẹ́rẹ́ kéde àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mo ti pẹ̀lẹ́ àpá. ẹ̀mí àpá máa ń lé gbà bí o ìyẹn ò fẹ́ kí wọ́n fi lé kí wọ́n lẹ̀ tó bá ní kàṣí o. lórí wàhálà ọ̀sán ti pọ̀ ju sáǹkì ní kéwú lọ́dún. kálukú ní máa ń dé orí mi ẹ ọ̀kan náà àwọn ṣètò wa lóye tí mẹ́fà àwọn òfò rẹ̀ ẹ̀yin náà mọ̀ ìgbà ọmọ mẹ́fà lòún ti nílé yọ̀gbẹ́ gbà ọ́ bí àwọn rẹ̀ bá wà ń bẹ̀ yọ̀rọ̀ akájú kú òde o ẹtikẹ́tì ní alẹ́ sọ̀wọ́ òkè ọmọ ẹ́ èbó sì yọ lóṣù ọmọ àlọ́ yìí ó sì wà nù wọn tó bá sọ̀rọ̀ yìí tá yìí kalẹ̀ ó tọ̀ wọ́n fẹ́ lé ọkọ̀ pé ìgbé àlejò yìí lọ. bí ọba ti kò sí kẹ̀kẹ́ lọ́kọ̀ lọ ẹ̀ kó o lórí ẹ̀ sì wá kú bí ìṣúra yìí. àwọn ọ̀sẹ̀ wà á kẹ̀kẹ́ rárá sórí kó o lọ sí iye olóòtú báyìí náà. kí a ní ah rọ̀mí káyọ̀ lá owó òkè ń ẹ̀ lálọ́. àbáàdì ìmọ gbámú lọ́dọ̀ àtọ ìsàdédé rí gbámú ẹlẹ àdèrè kébé àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ bí mo sè ìlú àwọn bàbá kẹbí lórí láti bí náà dìbò ẹlòmíì ní ó tún túwọ wò pé náà dìbò bẹ́ẹ̀ láti náà dìbò ọdún ìlẹ kàmẹ ha ọmọ tó yẹ bí gbà yà bá jó bí ìgbẹ náà ah, yóò ti máa wọlé ọkọ báyìí àmọ́ jọ́ọ́dì ò ti máa pẹ́ díẹ̀ díẹ̀ gan wáyé dé náìtì fún láti náìtì náìtì. bẹ́ẹ̀ ẹlòmí ó sì wá láàrin oṣù kan pé ah, ọ̀rọ̀ kàkàkàkà yẹn ni ah, ah, lórí báńkì bìtẹ́nẹ́ẹ̀sì làbáàrin omi ìdíkọ̀sán gbọ́dọ̀ rẹ̀ dájú. ìkẹ̀kẹ̀ ni ọ̀bọ̀ tíjọ́ lọ bẹ́ẹ̀ tẹ̀sílẹ̀ mi ṣèkìrẹ̀ odolókùn kò di olóòtú parí mi níjọ́ tí wọ́n náà bá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ náà kankan ń bẹ táwọn tó náà mi. ìdí ni o. níbi ọ̀gọ̀rọ̀ náà ọmọ mi tọ́mọ̀ nísì tọ́ba ti di bí a àdínkù sí kankan ní ọkọ lu ẹ̀ ẹlòmíì lè ti mú pépà kó ti máa gbọ́gbọ́ dá aṣojú báyìí tó ló ti wò pé kẹ́rin yẹn bá tún jáde ọ̀rọ̀ ni ó tún lé sí àfáàní mo mú lọ́dọ̀ àtọ̀ mi ìpàdé fi rí i mú mo fi hàn pé bọ́bá lẹ́ni náà fẹ́ sàǹfààní lọ́dọ̀ rẹ̀ wá ṣe sùúrù ni o òfin dandan lọ́dọ̀ sí wa o níbo mi ìṣó bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ máa máa ṣe sùúrù ìgbà kádàrá ni gbà náà ti ṣe kó o ṣe ṣírí kó o dẹ̀ lọ síbi ṣírí sọ̀rọ̀ mọ̀ àmì ẹ wọ ọ̀gá wa nínú àwọn ẹni tí wọ́n ti lè mọ́ yẹn tó yẹ ọlọ́ọ̀ni àǹfààní tá a dẹ̀ fi lọ́dọ̀ wọn àwọn adé ń jẹ́ àǹfààní ẹ̀sìn fídíò ṣùgbọ́n kí wọ́n fẹ́ súyẹ̀ fún wọn òjò wọn wọn náà ní dókítà sọ̀rọ̀ àjọṣe ní àbúrò. déédéé bí kìí ṣe pé báyà wọn bíbí aburú ṣùgbọ́n àdàbọ̀ wọn jọ bẹ́ẹ̀ ẹlòmíràn máa wọ pé àbáláburú ni wọ́n ní àbí bákẹ́rẹ́ ni wọ́n ní ìbẹ̀rẹ̀ sí pé àdàbọ̀ ni. ọ̀kẹ́ náà wọ́n súnlẹ̀ ti bá àwọn ọkọ̀ jọ sí ọlọ́run tẹ̀lé wọn lọ́wọ́ àwọn ọmọ ọwọ́ yìí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní gbọ́dọ̀ pé láàrin ibi àti ẹ̀ta ló pupa jù fẹ́mọ̀ fẹ́mọ̀ àwọn òbí kí làwọn bá lọ kí làwọn bá bọ̀ bá ẹni yẹn tẹ̀ pupa jù wọn lọ. ìyẹn dẹbi ìyẹn fò yí pé tóun gbé e lọ wípé èmi mi níwò pé kí ló ń gba alẹ́ nu wọn báyìí oṣù aláìyé ó ti sú ọ̀pọ̀lọpọ̀ á dẹ̀sí níyàwó ká tó lọ bí dá ni o gbogbo ọ̀dọ́ máa tọ́ máa sọ kẹ̀kí káàkiri àti nísàfà táwọn yẹn ń pè wàhálà fáńbì gan o. so ìyẹn wá ní abáyé Allahu a'lam. Ah! wọ́n ti sọ̀rọ̀ sí láti Ìlọrin tí wọ́n fi wọ ìlú. ìgbésí o lè máa rò lẹ́gbẹ̀ẹ́ rẹ pé torí òní bá mi wọkọ̀ ọ̀tọ́ bá ti jọ́ mi kìíní yóò sì máa sọ nìyí yóò wá wò pé àti kìíní tó le tó báyìí ni gá ọ̀rọ̀ púpọ̀ àwọn ẹ̀kọ́. àwọn ẹ̀kẹ́ dẹ̀ sí bẹ́ẹ̀ tó ti pẹ́ lómi ọ̀padà dẹni tó yóò lè wálé ẹ̀kọ́ mọ́ nítorí àwọn òṣìṣẹ́ wọn kọ̀ fẹ́ máa ń sè wọ́n fẹ́ wọlé ní ẹnìkan náà bá fẹ́ wọlé òfin tó tẹ wà ẹ̀sùn àwọn pé ẹ̀mí yunifásitì lẹ́sọ̀ pé wà ní ìgbọ́dọ̀ sáájú ẹ̀wà ní òfin wọn ni. káfíń ìfọ̀ ọgbọ́n táìmù tí máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìní wá látò ní kiri o ní ìpẹ́ ìwọ lọ́wọ́ àgbẹ̀ ìgbọ́dọ̀ sáájú ẹ̀wà ní. ọba ní pé wọ́n wọlé ẹni ẹ̀rẹ́ bá ló wọ́n wọlé kíkẹ́ ọjọ́ ojú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alifáàfù mọ́kìláàsì àgbàlagbà bá ṣe ọ̀sẹ̀ yọba òpin irú òsì tí wọ́n nọ̀rẹ́ nì. ojú wa rí àbá èyí ó ṣe sùúrù ni lẹ́lẹ̀ ní kẹ́ máa ń parí ẹlòmíì tí ọ̀jẹ̀ kẹ̀kẹ́ kò tún ní kẹ̀kẹ́ àwọn ti káàdì lórí pé yẹn lọ kí ń sọ ọ̀ ní kí ó kéré wọ́n ní ẹ̀jẹ̀ ká súnmọ́ra wọ́n bá ń sọ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ṣé ìmọ̀ sájẹ̀ wọlé àbí ìwọ lọ ṣáájú wọlé ọba ní àwọn ọjọ́ wọlé mi òun tó ń sọ ni pé àti ẹ̀kẹ́kẹ́ náà jọ ni wa ah, òun ò wí sí ní kẹ̀kẹ́kẹ́ kí ló kọ rẹ ó ní sìrọ́ọ̀dù tì ẹ̀wọ̀n pé sìrọ́ọ̀dù tì kọ́ wọ́n bá sọ wípé ó kùn ana sìrọ́ọ̀dù tì wà á ń ta sìrọ́ọ̀dù. wọ́n sọ wípé ọba ní à ah, sìrọ́ọ̀dù tì ni wọ́n sọ òun ẹ̀wọ̀n àwọn ọmọ ọlọ́rin àwọn dẹ̀ lé òun ṣèjẹ̀gbẹ̀ pẹ̀lú wọn sùrọ́ọ̀jù sí ni wọ́n fọ̀ wò sùrọ́ọ̀jù mi sùrọ́ọ̀jù mi kan tẹ̀ sùrọ́ọ̀jù òwúrọ̀ ìgbé mi sùrọ́ọ̀jù tè bilal alasara wọlé wọn bá ní làbúdà yẹ fún náà fún ẹka fárúkú bẹ́ẹ̀ ni ìwà bẹ́ẹ̀ dẹ pé mo fẹ́ máa wò pé èyí sẹ́kú bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ kẹ́ máa wò pé ah, wàhálà wọn ẹ̀ wà <laughs> ní lẹ́yìn ẹ̀ wọ́n sì máa fà á lọ bíi pé ọ̀rọ̀ kẹtọ́ lágbára wọ́n bá ọ yẹ kí àtọ̀ wà síbi ọ̀dà ìyàtọ̀ tó wọ́n ti sì ni pé bóyá kí n gbàjẹ́ sìrọ́jù díìnì àlèdọ̀mí sìrọ́jù díìnì tó létò tó mẹ́tò táìmù tó yẹ kí wọ́n lé mọ́ wá kọ́ yìí wà á ń ta sìrọ́jù díìnì gẹ́rù nìdọ̀mí ẹni tí ò létò ni wọn ìyẹn bá tún bá wọn jì í oríṣi ṣẹlẹ̀. báyìí ó lè sọ̀rọ̀ ojú wa rí tó àbá ojú wa rí tó ìgbà wọn fi sáníà wọn pè mí wá bẹ dùkẹ́ ilé ìjọ gbọ́dọ̀ wà ó ẹnìkan gbà tó wọ́n tẹ̀ bí àwàdà kẹ́ ẹ̀ ó lọ gbẹ́ ilé ò lẹ́sà kí ló ní ká ah, wọ́n fẹ́ kùn sí lẹ́sà mi nìyẹn àwọn kò sẹ̀rí àná ọjà ìbéèrè kí béèrè wo ló fi mí mo pè ọ́ kó wà ní mọ́tò nìkan ó ní àti <laughs> ẹ wọ bí yọwọ àwọn òfin wọ ọ lọ bí mo mo ti fẹ́ máa gbé ọ̀rọ̀ sọ báyìí. ìyẹn tún sojú lẹ́yìn tó wò kó fẹ́ rí wọn. ìyẹn kí n lẹ̀kùn báyìí mo sì gbọ́ ìwọ̀n báyìí. ṣé mo fi ọmọ òkọ́rọ̀ ńlá kẹ́ni mo bá ní jẹ́ tí wọ́n bá ní omi ní ọ̀sẹ̀ nàìjíríà àpapọ̀ pé rọ́ yóò gbé ah, ọ̀rọ̀ yìí àbó mi. òní ó sì mọ̀ pé mo sún ṣùgbọ́n mo pé wọn yóò ti ọba tẹ̀lẹ̀ sí kọ́tẹ̀lẹ̀ sí ọba àjáde pé yóò di orí ọba àpọ̀ torí ọba àpọ̀ bóyá ń kọ kẹ̀kẹ́ lọ́wọ́ ni gbogbo kẹ̀kẹ́ kọ yọ dà bóyá ń ka kẹ̀kẹ́ lọ́wọ́ ni ẹmọ fẹ́ máa òkè àkókò ah, wá ní gbogbo ilé ẹnìkan yìí bẹ́ẹ̀ ti ń gbọ́ nísinsìnyí nísinsìnyí ilé mọ̀ pé ah, lórí pé yẹn ló èyí wá ní gbogbo wàhálà báyìí. nígbà táwa ṣe ní irú nǹkan mo dáa wa mú ṣe nǹkan sí nǹkan kékeré kò sóòlù títì pé pé yẹn máa ń sá fún mi gbogbo àtúnṣe pé wọn là kọ́lẹ̀ wa tó ti tẹ̀lé kí ìlú wa ọlọ́run ti kó yí ọ̀dọ̀ àwọn ẹni tó ti kọ́ kí ẹ ti sùúrù pẹ̀lú ti sùúrù àdámọ́dẹ̀. bẹ́ẹ̀ náà ni àlùkò wáyé ló ti kí ìyà gbogbo àwọn tó ti sùúrù gbọ́ tó bá yẹ tó dẹ́ sàn parí paríparí ìmọ̀ ńlá àdìfàrà ìmọ̀ gbàtà délẹ̀ Sudan báyìí owó ni wọ́n ní ká fi pín kún náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa pátá náítẹ́ẹ̀tì lálà ọ̀gá níbo wọ́n ti kẹ́yìn lélẹ́yìn. ẹ wá wá dúró nǹkan ní ńlá tó ti mẹ́tò nǹkan sí ẹ̀mí ń já àfa aláwùjọ sí tí òtún mi kékeré sí mẹ́wàá wa ẹ̀kọ́ ẹ̀dùn fi kìí ọ̀sìn mẹ́ fàrà ìdò sí mẹ́ kí ẹ wá ní wọn àgbẹ̀là kan ní ṣẹ́ta ìrọ́jì díẹ̀ ní báyìí ìjọba ọ̀sá jì náà tí wọ́n wù. tòtòrí bẹ́ẹ̀ àfa wa mú ọ̀rọ̀ yẹn wá fún wa. ìpè kọ́dà nígbà tá a padà parí báyìí wọ́n kàn ní pé wá ní pé ẹ lè máa wò yí pé bóyá ṣì ń dà gbẹ́gbẹ́ ọ̀rọ̀ yẹn wípé ìlú kúrúkú ọ̀kẹ́ ń ṣẹlẹ̀ nígbà tá a fi jọ ń ṣe akẹ́kọ̀ọ́ jẹ ìgbàdá fáwọn ẹ̀wọ̀n kò yí sí ẹlòmíì ti di ẹ nílé à òde òní kí wọn mọ ìdí kan ẹmọ oríṣiríṣi ni wà rẹ tíkẹ́tì. wọn ní ẹlòmíì lè máa wò pé bóyá ṣe dà ó wà ní àwọn kan lọ́wọ́ àti kò ṣe dà yìí. wọ́n bá ti gbẹ́ ìwà rí pé mistake àbí ìdílé kan kò jẹ́ ká tó òbí dà ọ̀la ìwọ̀sùn. ìdí èso ṣe dà yìí kì í ṣe ń dá lè máa ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ gẹ́gẹ́ bí sẹ́tọ́ gbé fún wa. sẹ́yìn bá wá ń wò lọ́dọ̀ sí wọ́lọ́ ni wọ́n sọ rẹ̀. sẹ́yìn bá ń wò lọ́dọ̀ sí yí o pé kíní yẹn ti lé jù sẹ́yìn kó ti báyìí fún lágbájá sẹ́yìn kó ti báyìí fún tó bá dàbí ẹsẹ̀ lọ́dọ̀ olùdùwà. nígbà tá a fi kalẹ̀ bọ́ fún afẹ́ lọ sí lábẹ́rẹ́ sáwọn òfin àti bọ́ ọ̀rọ̀ tó lọ́ bá ti lọ. ṣèwé àti ìlú náà lọ́dọ̀ ẹ̀mí kẹ́ni tàbá fẹ́ sàǹfààní mímọ́ lọ́dọ̀ rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ bíi àbí Sa'id ó ní tàhádàsó. ó ní ẹ máa wí àdéhùn fáwọn èèyàn tẹ bá ti kọ ẹ̀yìn náà ká fáwọn èèyàn bàbá dé ti máa ń ti àdéhùn jáde tọ́ba ti wí kan báyìí wàá tó rí mi níwájú. afáwa wọ́n ní wàkíyà hadathana fẹsẹ̀ ọlọ́wọ́ alátọ̀nà ṣéèkì ṣéèkù yẹn ni mo gbọ́ alikọ́mọ̀ tí n sọ báyìí pé. فإن إحياءه ذكر ẹ máa ṣe àtúnyẹ̀wò hadithi tẹ́ ẹ bá ti kọ́. torí ẹ̀yà ahu ìmáa jí hadithi tá a ti kọ́ yẹn ká máa ṣàtúnyẹ̀wò òun ní òjèké yẹn rẹ̀ tirẹ̀. Ibn Mas'ud wọn lòun náà tún sọ bẹ́ẹ̀ pé aládèébi ẹ máa fi mọ̀rọ́jà rẹ̀ fẹ́ máa tàkúndọ̀ rẹ̀ tọ́lá pàtẹ́ máa ti di apákẹ́ jáde. Ismail kò tó rọjà wọ́n ti máa ń lọ sọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ìbíyànà àlèkùntàdì ṣé ìwà kí mo sọ̀rọ̀ kùntàdì fún wa lọ́sẹ̀ tó pé jámù rẹ̀ ní kàtàtì kàtàtì ilé kéwu ilé ìdọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ olórí kò di alágàdé. wọ́n ti fẹ́ rí afọwọ́ Ismail ibn Raja rahimahullah ìmọ̀ ń lọ sọ́dọ̀ àwọn ọmọ kéèké náà wà léke wulé bọ̀yá àrídọ̀ àléhìn hadithahu. hadithi tóun ti háyẹ yọ máa ká fáwọn ọmọ kéèké ìjẹ́ wọ́n sì gbọ́n sí wíìsì. àfa ń sin bẹ́ẹ̀ kẹ́yìn láàyà ń sa òun èmi wọ̀ bí ìdíwọ́ jẹ wá sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èrò ọ̀pọ̀ ó sì máa wérò jù. wọ́n tún fi wá máa rì wọ́n tún ní ẹ̀rọ agbágbé ohun ẹ ti ń jáde lọ́mọ títí. wọ́n yẹ ti ọ́dà fà lọ́jọ́ ọ̀la òun dọ́gbọ́n kó ní máa ń gbọ́ ti gbogbo táìpù ọ bẹ̀rẹ̀ láti orí ẹni mẹ́ta mẹ́rin àbí yìí níbi ọdún méjìlá sẹ́yìn àwọn àgbẹ̀gbẹ̀ aláwáwá jù ló ń béèrè pé ká máa tọ́ka rẹ rí i. a pé mẹ́wàá mẹ́wàá àti ajé mẹ́fà márùn-ún ni ẹ̀sìn èsì sọdún kẹ̀kẹ́ sọdún méjìlá rí jẹ. àní máa fẹ́ nígbà tí ẹ̀sìn kìíní bẹ ká láàmú yẹn tí ó máa wá yẹn náà ó sì máa wé yẹn kì mo bá sàárín jà. àlọ́ sàwọn ẹni ẹlẹ́sìn wọ́n ti fi tán tàgbàdo wọn kí ẹ máa bẹ̀ẹ́ tọwọ́ làbá ọba ń lọ sọ sìbìyàna àwọn kéèké náà wà ní wulé yọ máa ka dé ìdìbò wọn ó ní má gbàgbé ẹni o ó yẹ kí o gbọ́n dábàá ti kà wọ́n tó fúyàwó ẹ̀ ta ni ọmọ tó délé wa jókòó fún un. náà tó ní ọ̀nà ń jà ni tó ní wa jókòó mọ̀ fẹ́ fún un. àhásórí wọn ò bó ti yé bẹ́ẹ̀ àhásórí kò sí ìjẹ lọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ni aburú kẹ̀ ní àdíjẹ dáadáa ní ìbá sáyè ní òsì wọ́n fẹ́ẹ́ sí wa ká máa lọ sí gbọ́kí la wí lónìí ẹlòmí ó tẹlé ní ìjọba ẹlòmí ó mú yàwé wa gbọ́kí la sọ àmì àwọn sọ̀rọ̀ tó pọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn kan ní kí ni wọ́n sọ pẹ̀ sílẹ̀ kan tí wọ́n ní ogún bẹ́ẹ̀ sọ nítorí bẹ́ẹ̀ gbogbo tá a bá ti kọ́nù hadith dáhà náà ti fáwọn yẹn kódà kọjá àtò sọ́wọ́n ló fi fẹ́ẹ́ náà yẹn pàtàkì tẹ́ wà kárẹ̀ sẹ́yìn pé tiẹ̀ ju fi fóònù kan mílẹ̀ yìí lọ yóò lọ wọ́n sáwà yóò sọ gbogbo ẹ̀ ọlọ́run kí àwọn yẹn rẹ̀ irú yẹn náà ó ní fi sáwù ọ̀kẹ́kẹ́ tí ó mú ni ẹ̀ wá dáhùn sùn lẹ́nu bẹ́ẹ̀ náà wà bẹ̀ kílẹ̀ ẹ̀rí àfàwà àyíǹda gbẹdùgbò fẹ́yẹ gbẹdùgbò fẹ́ Ibrahim ti sọ báyìí pé tọ́ ọ bá gbáàdì sí kan. tọ́ ọ bá ti gbọ́ ìwọ náà sọ fáwọn yẹn o. kódà kó wí ìfẹ́ ni sọ́yìn pé mọ́n láyé ń tà yìí ẹni tí ọ̀gbádùn àdé. wọ́n ní ìyẹn máa dàbí ìtura nígbà yà ẹ̀. ọ̀wà lọ́jà nígbà yà mo dáa ti sọ fún yìí lẹ́nu mo dáa ti bẹ́ẹ̀ kọ́ tàbí ó ní ibi kọ́ wa ni. ẹ̀yin gbé tí yín dé nìyẹn sọlọ́lá wa sọlá ẹ̀yin gbé tí yín dé nìyẹn ọ̀rọ̀ àdéhùn gbogbo gbà bẹ́ẹ̀ ni bí ṣe ń wuyẹ náà ọ̀sán níbi kí ọba gbàgbé ẹ̀ tiẹ̀ wọ́n sáré wá di ìbíyẹn fẹ̀sọ̀ pé kò gbádùn àdéhùn sọ fẹ́ bákan náà yẹzidi ìyẹn náà wà látọ̀dọ̀ àtọ̀ àtọ̀ bìnàbí lẹ́yìn lá wọ́n ní ìṣìyà òlìṣìí mú dáa kí ewu tá a lè fi jí hadith òun ni ká máa ṣe àtúnyẹ̀wò rẹ̀ wọ́n ní abdullahi bin shaddadi wa sọ fún un pé. ẹ ẹ àfààní ọlọ́wọ́n bá ń tẹ́ ọ àìní àdéhùn tó ní jí sínú báyà àdéhùn rẹ nípa pọ́ máa ń kà fún un. wọ́n ní wọ́n bí apá kan àwọn ọ̀jọ̀gbọ́n. Ife mọ sábàbọ̀ lẹ́bi yùnẹ́lù bíi ìlàyé kó kùfà olè yẹn bí nímọ̀. يتبع وبالحق لو يستمع وبالفراق لو يستمع تو أفادي بين بالحرص عليه يتبع pẹ̀lú ìgbà tí ojú kòkòrò lórí ìmọ̀ olùyànjú lòlùmọ̀ tó ti bá wa tẹ̀lé ojú kòkòrò yẹn lọ wàá tó ti gbọ́mọ onídàálẹ́kọ̀ọ́ súnà ìtẹ́sùn mẹ́fíkà ó ti gbọ́ ọ̀nà òní kèé sùn ọ́ní kèé sùn mí àti ní mọ́lẹ̀ mi mọ ohun ti wá wọ́n mi hàṣì lẹ́hùn yóò dáná pẹ̀lú máa ṣe lójú kòkòrò lórí ẹ̀ gan yanni ìwọ́n ní òtún máa ṣe lójú kòkòrò ẹ̀ á máa tẹ́tí gbọ́ wọ́n mi lè fara sí lẹ́hùn yóò dáná pẹ̀lú kéèyàn wá bísítì bí ẹ̀ لنا وارامي عبد الكريم الجزري قل ابن سعيد بن جبير يقول لقد كان ابن عباس يحدثني في العديد لو يأذن لي أن أقوم أقوم أقبل صلاته لفعلت أفا واي قل ابن سعيد بن جبير تجمع في وقت الله عباس رضي الله تعالى عنهما ẹ̀rọ pé sàyídù yẹn náà ni àfa ọ̀túnlẹ́fù náà bá ti sọ fún jè ló pé ǹjẹ́ o ti fẹ́yàwó bí? kí là bá rí àfààní ńlá àfààní torí bẹ́ẹ̀ tó bá ti fẹ́yàwó ọ̀sán sẹ́wọ̀ ẹ̀ lọ́ lómi o ọlọ́ni tó rẹ̀ máa ń kọ́ náà lè ó mọ ayé òun lẹ́nu tó bá fẹ́ mi púpọ̀ ọ̀fẹ́ obìnrin púpọ̀ èèyàn níyàwó náà wọ́n ti wẹ̀ ní obìnrin kẹ́ máa bínú ọlọ́wọ́n bá di dòye nú kẹ́lá sọ wípé wá àti oníyàwó méjì ni wọ́n máa ń fi láyé tí wọ́n kí ni àwọn afẹ́ yín bẹ̀ láyé wọ́n fẹ́ yín pọ̀ ẹ̀yẹ wo bá fẹ́ kú fòfò mọ́tò ṣe ló ẹ̀yọ́ kẹ̀ lọ́mọ lọ́sẹ̀ yà tó ṣe rẹ̀ tó kú lọ́jọ́ kù tó sì kò mí jilẹ̀ ẹ̀yọ́ kẹ̀ lọ́mọ tó bá kẹ̀ wọn náà tó ṣe pé òṣìṣì lọ́gbọ́lọ́gbọ́ báyà ló sì fi jọmọ ẹyọ kan lọ nígbà yẹn ló tó yí ọ̀rọ̀ padà àgbẹ̀ ọlọ́run ò tẹ̀ ní tó wọ́n rí kọ́ ìmúdẹ́lómi gbé sínú tó yé ní ikú ọkọ ọlọ́run ò ní tó wọ́n rí àwọn tó wá rí kọ́ wọn bá rí sí rẹ̀ wá bẹ́ẹ̀ ni àyẹ̀wò obìnrin ti pọ̀ lọ́dẹ kálukú yìí so nípa bẹ́ẹ̀ afáwa ni ẹni tó rí ẹ pọ̀ jù náà rí mọ̀ ẹ̀ ń kọ́ yà o wọ́n ń sẹ́rí àfọ àwòsàn lẹ́mìnà bá a sì ní fún mi láwọn zanulí àti àkúmọ òkọbìlú ráṣẹhù lẹfàálì táàbà bá yọ ọ̀dà fún mi kí lọ kí èsì orí rẹ ni màá fi bẹ kọlá di ìsìlẹ gbẹdẹ là bá máa kó fún mi nínú àwọn àṣàrò mi òun náà jọ olùsókè ìmọ̀ àmì ilé ẹ̀mú yẹn wá mọ́ ọ nínú ọ̀rọ̀ mi. عبد الله بن إدريس وني ما زمان يقول ó ní mo bínú sí kankan lọ́dọ̀ ẹni tó ń pè ṣẹlẹ̀ àmẹ́ṣì ṣe ìwà lọ bá fún ìdí ọdún kan. قال وسمعته يقول ما اهتدى لمنزل سفيان الثوري فقلت له ان ذلك عليك لبين. طب قل فقلت له مواظب به ìnàdáàlì kàlàbà yé ìfẹ́ dára jẹ́ eléyàn nǹkan tó kílíà ni ìyẹn ohun tó wù sí yẹn wọn wọn á gbọ́dọ̀ àfàǹgbà wípé mọ dáadáa lè mọ ní lè sòfì àná sáórì ẹni yẹn ò sì mọ̀nẹ́ kí ni ọmọnẹ́ lé àfàwà sòfì àná sáórì mo wá sọ pé ìnàdáàlì ká àlàyé kàlàbà yé ẹ yẹn ni pé òdó sì máa kílíà sí náà kọ́ pa fáàtì kò dídí ọdún kẹ́rin torí pé kẹ̀kẹ́ wọn hẹ̀ sí ọ bí bàbá ẹ kòdó sì kí àti wọn náà. Al-Khalil ibn Ahmad al-Farahidi òun náà sọ báyìí pé. kun ala muda rọ́ṣà ti máa fi sọ́dẹ̀rì àhàrọ̀sọ mi ń ka ala muda rọ́ṣà ti máa fi kútu. ó yẹ kí ó yẹ ká máa hàn kan sórí ooru torí jọ́kíjọ́ ìgbà kí ìgbà tó o bá ti sẹ́ńtò lóko ètò ìlú ìgbà náà máa gbé tíra yìí bàbá yẹn kò ní fóònù tó ti máa tẹ́ pínpín mẹ́ àbá iná lè tẹ́ lórí fóònù rẹ̀ àbí kó gbé sáré síta lọ́fẹ́ fi béèrè béèrè òye ọ̀gá ní ìjà àsòrì gan. àbá yìí wá ń sọ wípé kónú alábòdà arọ́sà tí máa fi sọ̀tìríkà jẹ́ ní tí ó máa ṣe àtúnyẹ̀wò ohun tó wà ló ń gbá àyà ẹ̀ pé kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an. sọ wípé ọkọ ọgbà ká máa fi tájú nípa rẹ̀ láti fi ìlú kọ́ bìbí mi nàdọ̀rọ̀ yìí láti tẹ̀lé kiri hàn àlùwárà kan àwọn èkótù níjọ tí ìyọba dínkù káàdà sí gbọ́n tí omi ti kẹ̀kẹ́ lọ́dẹ̀ rẹ̀. inú ìgbà rẹ̀ ní lọ́sùn yìí wọ́n ní kọ́lọ̀ bá dín ní ìráyà dín nǹkan wà lórí ọ̀rọ̀ nǹkan tó sì dé ọ̀rọ̀ ìrìn ayé fún yẹn orí àdínì àṣọ yìí. jẹ́ni tí ó ṣe àbíyẹ̀wò tó wà nù báyà rẹ̀ ìyẹn kẹ́ àṣọlọ́sọ mi ń ká ọyẹ kó o sojú kòkòrò rẹ̀ ju ọjà ara kàti máa ń fi kòtò mi èyí ti bẹ́ẹ̀ tó tẹ́lá rẹ̀ tó ní àdínì àṣọ yìí dáadáa àdínì. wọ́n ní hajjásánà Sufyan قد إبراهيم سبايك إنه لا يطول علي الليل حتى أصبح فألقاهم فربما أدسه بيني وبين نفسي أو أحدث به أهلي قال أبو أسامة يعني بقوله أدسه يقول أحفاده أهلي أفاوى الحلواني قل أخبرنا قبيصة قال حدثنا سفيان قال إبراهيم إبراهيم لأولو من في اليوم فألقاهم فربما أدرسه بيني وبين نفسي أو أحدث به أهلي yẹn gbé máa lọ pàdé àwọn ará ilé mi nígbà mí kẹdẹrí àdúgbò yẹn ní àfọdùrù ní màá ha kéwú ní màá ha àdéhùn lápẹrẹ láàrin èmi síra mi àbí ọkọ àdéhùn bí yé àhàlẹ àbí kí n máa sọ àdéhùn fáwọn ará ilé mi lórí ẹ lè fi wá àti rẹ sálẹ. kò burú ẹlòmíì gbẹgbẹgbẹ lẹlòmíì lọ gbé wọlé náà gbé ẹni tí àwọn fídíò ẹgbẹ́ òsín obìnrin kan ọkùnrin míì ti ń ké gbàjarè àfáàfẹ́ àfọ́mà àbùdá agun náà náà agun mẹ́ta òru. lẹ́gbẹ̀lá kan ìwo fíìmù ni fíìmù oní òkò sí ní ọlọ́ọ̀dì. ẹ̀rọ ọlọ́run yẹn mo ní ah, ọ̀rọ̀ tó pamọ́ kò sí tàbí ṣùgbọ́n ìwọ ni ọ̀sán kó wí. wọ́n ní yọ bẹ̀rẹ̀ sí níwò láti lẹ́wù tí ó fi di tírí òru àwọn abìjàwàrà bí ẹ̀kú àti àwọn ògójì wọn àti àwọn afẹ́wó ọ̀pọ̀lọpọ̀ mi ti da lẹ́ẹ̀rú nìyẹn pẹ̀lú òkú o kèrè tọ́lá ń méjì tó láǹfààní àti kọ̀ǹtúrò rẹ̀ ẹlòmí ò tó á gbélé àgbẹ̀ ájì àkẹ́gbẹ́ máa da àwẹ́ káàkiri ìwé ìpè rẹ̀ ní iye ìdí ẹ̀ ti bàjẹ́ ọjọ́ ti pẹ́. gbogbo ọgbọ́n àríkèrèkè bí ẹ̀ ti fọkọ́ lẹ̀ wọ́n kọ́ mbẹ́ bí ẹ̀ ti wọlé olóògùn èèyàn bá borí wọ́n kọ́ mbẹ́ ìwé ọmọ bẹ́ẹ̀ ni bí ẹ̀ ti ṣèṣì náà tí ó kúrú wọ́n kọ́ mbẹ́. bákan náà nínú àwọn àṣàrò mi Ismail bin Raja wọn ni káàdà yẹ jùmọ̀ àrùn ìbíyàná àlìkúta wọn là fà máa ń kó àwọn ọmọ kéékèèké mẹ́lẹ́ ké wulé yóò kó wọn jọ. àníyàn bá yóò wí hadithi fún wọn kó má gbàgbé hadithi tó ha. Abdulrahman bin Abi Layla wọn ni ìnà ìhìyà alhadith mudakaratu mudalè fi ṣí hadith òun ni ká máa fi àtúnyẹ̀wò rẹ̀ wọn ni Abdullahi bin Shaddad wà fẹ́ alọ́lọ́wọ́ ọkẹ́ ọjọ́rú yìí ká kà tẹ́lẹ̀ kánbìn hadithi mélòó mélòó ahadithi tó ti jí nígbà yà ni kọ́dímọ̀ àtà tó sì ti kú tẹ́lẹ̀ yẹn pé mo ti kà ní wa rẹ ti gbà á mo ti gbà dé ti yírí nínú àwọn àtàrù mi òun náà ni àwọn ah, bùnà abdullahi bùnà ọ̀sùnà àti tí tí wọ́n bá bẹ lọ́dún òbí olè lọ́kọ́ mẹ́ mọ́ má lọ wọ yàrá sí kọ́ máa wí lábẹ́ kí ni o. Eh, ẹ̀yin gàgà fún ọ. afáwọn ayé náà lọ bá ụmụ dàrúdà ó dàrúdà. ẹ o wọn làwọn wá lọ wí hadith lọ́dọ̀ rẹ̀ àwọn àgbà yìí bí àtìkó tuntun bá yẹrẹ ya ọmọ dàrúdà. ọkọ rẹ mọ èmi ti wá ìjọsìn ní ohun gbogbo. ẹ̀gbọ́n ohun tí yà dáadáa lè wí kò sí nǹkan kan lọ́dọ̀ tèmi o tó lè wú ẹ̀mí mi sàn tó ká máa ṣe àfihàn wọn. àwọn kan ọlá ìgbà àkàrà tó ké tí ti máa nílẹ̀ obìnrin ní sọ́dẹ̀ o ẹlòmíì bá àwọn ọmọ ló kún ẹ má ka ó kẹ́ fún wa ah, ẹ jẹ́ fún yìí ìyá dáadáa ní sọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n náà lọ́kọ rẹ sọ fún jòní béèrè tí màdà musa béèrè gbà ní àwọn báwọn lọ́kàn torí ibi wọn jókòó jọ ní wọn ká sí ìdíje jọ ní. ìyàwó náà sá sọ fún gbọdàgà ìtàn bá ti sùúrù lẹ́yìn ikú ni àjọṣẹ́ra wa lọ. bẹ́ẹ̀ ni wọn gbá ìdájọ́ sara wa lọ. ọmọ dáadáa yìí nínú ẹni tí wọ́n pọ̀ mọ́ ìwà ni rọ́jà ọlọ́mọ tàrà àjà ó ní gbogbo nǹkan lòún wájọ sí ní gbogbo gbogbo ní ìwà rí kẹ̀kẹ́ tó lè wù ẹ̀mí mi lọ́gbọ̀ zákàrà tìláyé àtúnyẹ̀wò bọ̀ àtúbọ̀ yẹ́sì wọ́n ní àbúrò yáa ṣe wọ́n ní gbogbo àlẹ́ àṣùmáì wọ́n sọ fún báyìí pé wọ́n ní a ah, ìwọ ti ha kéwú báyìí gbogbo àwọn èèyàn rẹ wọ́n ti gbàgbé kéwú. ẹ àbá ní bẹ́ẹ̀ ni àjọra wa èmi kéwú ìpàtì ṣùgbọ́n àwọn pàtì ẹlòmíì ti gbogbo lọ ẹlòmíì ló ń wowó kò sí ní rówó. ẹ̀rọ bí dr hafiz ọ̀sọ̀lọ́ ọ̀dọ́ ọdún sọ́njọ́ ní pípé iṣẹ́ yìí kí a kọ yẹn lẹ́sìn ọlọ́run kẹ́ẹ̀dín jà wọ̀nyẹn pàṣẹ ẹ̀yí o èyí lẹ́nu wọn là gbọ́ báyìí kẹ̀kẹ́ mi wọ́n lè mú wà fún ọdún ọ̀sẹ̀ wàhálà yẹn kọ́ mi lórí pàtó kọ́ ẹ̀jẹ̀. wọ́n ní yàtọ̀ wa náà nìyẹn èmi kẹ́kọ̀ọ́ ń tèmi mo dúró sí i mo ń tún yẹ̀wò mẹ́ta wọn yóò kú kọ́ dára sú wọ́n dára kú. àwọn ti kọ́ tán wọ́n hà sọ́lá àlà ṣàhádà báyìí wọ́n gbogbo bòmí ìlọrin. nínú àwọn àṣà àfàwà àlùfáà la arhamu ahadan arahmati ẹ̀rọ̀jùlẹ̀. ó ní mi lè ṣàánú ẹnìkan tóbi ń ṣe ṣàánú àwọn ẹni méjì. ẹnìkan tó yẹ pé wá mọ́ mọ́kàn lágbọ̀ọ́ yìí tọ́lá yàrá dùn mí ó máa ṣe. ẹ̀rọ kẹ́lú mi máa ń lọ ilé kéwù kódà àwọn agbẹ́ máa ń fún ọmọ rẹ̀ pé sá máa wá sá máa wá wọ́n láyé ó ti sàǹfààní torí kò sí kọ́ máa ṣe orí pa yẹn gbígbé ọlọ orí pa yẹn máa wà. ìwọ sá máa wá afáàlà àánú òun máa ń ṣe irúfẹ́ ẹni tí ń wá mọ́ ṣùgbọ́n wọ́n là fà mọ́ ọ̀làgbọ́n yìí ẹni bíjì. òun lè bẹ́ẹ̀ pé lọ́wọ́ kan wàhálà inú ti máa ń bà mí inú jẹ́ nìyẹn ìmáà ń sọ bẹ́ẹ̀ fọ́kẹ́ náà àwọn ará ilé mi. ìjà làákàyè yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì hàn ní wò ní yọ kí wò yọ a ti parí pọ̀ mọ́ àwọn tó lọ lé kí orí ọ̀sẹ̀ yìí wọ́n bẹ́lẹ̀ kí wò yọ irúfẹ́ níbẹ̀ ń sọ yẹ kí yẹn bá káàdì èèyàn tó ṣe wípé yẹ fàámù ṣùgbọ́n wà láyà tó èrò ẹ̀ pọ̀ láàrin wa akáyọ̀ lómi mú débi pé bí ẹ gbé sínú kíláàsì sádẹ́bì yọ̀bọ̀ wọ́kọ̀ wọn bẹ́ẹ̀ tí ó ń retí báyìí kódà yóò tún mẹ́wọ́n nígbà ah, wọ́n tún àrùn yìí báyìí bàbá yìí wá ní kéwù lọ́ba máa rẹ̀ rìn bàbá mi rẹ̀ sáà tó máa ń sin ní ìdòwò. وإني لأعجب ممن في وسعه أن يطلب العلم ولا يتعلم. والله máa ń ṣe fẹ́ẹ́ tó ṣe pé ó nígbà láyà àti wá mọ̀ mọ́kàn wá. afáàdì mo rí inú ó láǹfààní lẹ́tọ́ wá. inú apá kan jẹ́ra àwọn àjà sí èsì lárúbáwá wọn ni wọn bẹ̀rẹ̀ ká tọ́pẹ̀ ní jàlélú kìdìmọ́ fún ta àìlámà kòrọ̀nà ìka bìtẹ́ kílẹ̀ tó fi nímọ̀ ju àwọn akẹgbẹ́ rẹ lọ nípa ìtọ́jú. kọ́ọ̀lù làálì àǹfààkùtù fi ọ̀sẹ̀ rẹ́ẹ̀dì. zaisi zaisi mọ̀sọ̀ọ́bẹ̀. lidarisi kutu nígbà mọ́ àǹfààkù wọn ní bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wá ní èmi náwó sépò àtùpàdé mi kọ́tíra àwọn sì lọ náwó wọn fi gbogbo gbòòrò ẹ̀wá ni yóò rí bákẹ́rẹ́ àwọn mi ò mọ kókóró ń sìn fowó jayé ni. àwọn ti bá sábà wọn bá ti débi tí wọ́n ti po sí lọ́dọ̀ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì sọmọ bá ti máa ń ra ní lójoojúmọ́ owó tó yẹ kọ́ lọ́ọ̀dún láti rà kó fi ké. òsì lágbára rẹ̀ yọ ìpẹ́rẹ́ jẹ́ ni. àwọn náà bẹ́ẹ̀tì sọmọ bá ti máa ń ra ní ẹ̀yìn méjì ni ẹ̀yìn méjì òsì kìí sálẹ̀ bá débẹ̀ lálẹ́ ẹjọ́ kẹ́kẹ́. ẹ̀yìn méjì ni àti ndómi ìyá máa gbé sí ìfúnpẹ́ ẹ ṣé gbogbo ẹ wá jẹ́ ẹ tí ní ọ̀rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni lójoojúmọ́ wọ́n lè mí lọ epo tátùpà tí ì fi ń kọtíra báwọn wọ́n fi ń gbò gbogbo wọ́n ní wọ́n gbẹ̀gbà wá lọ́wọ́ ọlọ́wọ́ àìlàmù ṣùgbọ́n àtàǹfààní nínú kẹ́lẹ́ bàbá alálẹ́ kí lọ́dọ̀ kẹfìrí gan bó ṣe fọ́gbọ́n ni èyí náà ti máa ń fàdí sẹ́ mú bẹ́ẹ̀. bazọ̀rọ̀ jamhar wọ́n ní wọ́n fi yẹn lẹ́yìn pé kílé tó ń bò ló ṣe gbọ́ ìmọ̀ náà gbọ́ nìyẹn náà. wọ́n ní bẹ́ẹ̀ ni mi máa ń dá jí ni ní kẹ́lẹ́kẹ́lẹ́ títí ti máa ń jí oṣù tó fẹ́ kí pé mi ṣe kọ́ síbi ni. ó ní ìwọ àtúmọ̀tí sùúrù torí mo lè débẹ̀ gbà ní ìka fún ọmọ àtúnlò òun sùn lọ́wọ́ ah, ẹgbẹ́ ti káàsùn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sùúrù fún mi mo fẹ́ sùn díẹ̀. ẹ̀ǹfẹ́ ló bí ọ̀sán pé mi àwọn èèyàn bá a láfi igi ní sí. ó ní sùúrù bí mo ṣe sùúrù bí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀yà. ó ní ojú kòkòrò mi sọ alágbára ìtẹ̀lẹ́tẹ̀ mo bá ti gbọ́ ìta àmọ́ ẹtú fún mi léyìí nínú àwọn àṣàrò mi afẹ́fẹ́ yẹn bẹ́lẹ̀ ni o tó ó ní wọ́n bí Abu Osman Sa'id ibn Muhammad Haddad nípa arákùnrin kan nínú àwọn ará Áfíríkà nínú àwọn ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ wọ́n fẹ́ ni yẹn tí mo wá sọ fún báyìí pé. kí ni kò tó nínú mọ̀. فقال ما أدري هو بالذي يشرب وبالنهار يركب فعني لو بالعين ولا فاضل فيه قلت يا òun yẹn mú nǹkan lóru ni àní lọ́sẹ̀ ń mú nǹkan fa anna lahu bil'ilm yẹn ni pé kayfa lahu al-ilm ẹ̀sọ́ epo ní jẹ òru ni òru ní ọ̀yẹ́ kọjá pípọ̀ yóò jẹ àjẹlù ọ̀sẹ̀ ìgùn kẹ̀kẹ́ àkìí bó ló ti fẹ́ ni wọn. bákan náà nu àwọn àṣàrò mi tuntun wa ó ní ibrahim bin ash'ash ó ní mo fi fudayl bin ayyad rahimahullah عن الصبر على المصيبات يصير سهول لو المصيبة فقال ألا ألا تبث فقال فقال وسألته عن زهد فقال الزهد القناعة وهو الكنز وسألت عن الورع الورع وقالوا اجتناب المحارم آري wọ́n ní bọ́bí fúdẹ́lì bùnú ìyáàd rọ̀ṣìmọ̀kọ́lọ́ nípa sùúrù lórí mùsíbà wọ́n wá nígbà náà aláàtẹ̀bù òun nípa má pọ̀ kẹ̀jẹ́ tó ń para jẹ́ yẹn kẹ̀yẹ kan. wọ́n ní mo tún bí nípa zòhò tó ní bẹ́ẹ̀ ni mo tún jẹ́ zòhò tó ń ní alikọ́nẹ́à kọ́nẹ́à yẹn ó náà lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí tó tún bí nípa wàrà àtàjẹ wọ́n ní o ti ń jẹ́ bẹ́ẹ̀ ní ìṣúná ẹgbẹ́ ìmọ̀ ààrùn kéèyàn jìnà sí wọn. ó tún bí nípa gidi jẹ́ tẹ̀ríba. olùdó èdè kò tẹ̀ríba fún ti sọ kí wọ́n lóòótọ́ ni kọ́ dẹ̀gbà. kò sì tẹ̀lé mímọ́ sẹ́mi àìdáwù lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá ti gbọ́ aláyọ̀ òbí lè sọ ṣùgbọ́n àwọn afá alágídí alágídí ta aláìka ìgbọ́ ò lè kọ̀rẹ́tì mi ò lè jù mí lọ àní tèmi kẹ́ mọ́ dàbòrí ìbọn olórí ẹ̀ ń gbà tẹ́yìn wà lọ dáhùn lèdè kan ẹ ti já òkàlẹ̀ báyìí ń bọ̀ wá ẹ ẹ kà wá gbé e padà àwọn olójú kékeré yẹn ọ̀pá kásọ̀ níbi yóò fi hàn bá ti gbọ́ òdodo ni ó tẹ́rí ìbàdí ẹ̀ kí ẹ̀ ọ̀yà kódà kó ti pẹ́ tó yọ lódojú náà wọ̀nyí. dẹ́dẹ́ ní kọ́ gbà lọ́wọ́ ẹ̀. وتعلم مما وتعلم وتعلم مما يعلم إذا فعلت ذلك علمت ما جهلت وحفظت ما علمت. إذا ما جاء بروي لا لا wọn là fà wá sọ báyìí pé ìpè ọ̀rọ̀ kan bẹ tó gbajúmọ̀ pé alìmọ àìlìmọ ká mọ yẹ ṣá ìmọ̀ rẹ fi mẹni tí ó mọ̀ kí wọn náà sì kọmọ lọ́dọ̀ ẹni tó mọ̀ tó o bá ti ṣe báyìí àìlìmọta mọ yẹ ìlúta ìwọ tí wọn náà mọ̀ wà á mọ̀ wà á fi ń ta mọ àìlìmọta ìwọ bá wà á bímọ tẹ́lẹ̀ wà á sórí àbá àtọkí ó wọn pè pé wọn á tọ ọmọ pé ìlú lẹ́ẹ̀ fún mi lóṣù ó sì máa béèrè owó oṣù káàkiri ẹ wàá dẹ̀ gbàgbé gbogbo tó kọ́kọ́ méjì àbọ̀dún mẹ́tàlá lólu ẹ ò sì ní mọ̀mọ́ ọmọ abéèrè owó oṣù bí tí wọ́n bá ti máa ń rówó oṣù báyìí lè kí wọ́n sọ fún mi. kálukú lọ sí ìbádà ni Muhammad bin Munazir wọn ni ọbùdó lórí ilmà wọn láti ẹbù kálí nìyí. وإلى علمك علما فاستفد وتلقى العلم من مستوفق ليس تعتاد من العلم صفت فاغتنمها حكمة بالغة ليس فيها للألتين مصل wọ́n ní ó bùsùn lólè ilmọ̀ máa ná ìmọ̀ láti sáfù wọ́n ní pásítẹ̀ fi torí bẹ́ẹ̀ sàǹfààní ìmọ̀ mi síbi ìmọ̀ rẹ tó ọmọ tẹ́lẹ̀ má dùn ó má jókòó tẹ̀sẹ̀ rẹ tó ti tó báyìí. mi ò mú sáwọ́sì kì í ó ní máa lọ gba ìmọ̀ lọ́dọ̀ tó ṣe gbẹ́mí tẹ̀ lẹ́sà tààtà àdó ìdálẹ̀ ẹ̀lmí sọ̀fà ó ní lẹ́sà tààtà àdó ìdálẹ̀ ẹ̀lmí sọ̀fà. rí àárọ̀ nínú gbọ̀n láì tọrẹ ìtumọ̀ rẹ̀ ni o ò lè ráàrọ̀ ìmọ̀ tó gbé jáde láì jágbọ́ ọdẹ mi sékìlì o òfin tọrẹ o ò lè ráàrọ̀ ọkọ yẹn nìkan tí ọdẹ ọba fi ráàrọ̀ báyìí ó fi tọrẹ ni. ó ní torí bẹ́ẹ̀ lọ kọ́rọ̀ rẹ o ìmọ̀ tó dógóńgó lọ wà lẹ́sàfihàn ilé àgàtẹ́ni ó ti torí pípé kò sí nínú rẹ̀ nínú mọ̀ lílẹ̀ alàdẹ́yìn ni mustard ẹni lọ́ba takú ti wọ́n ò ní sí ọ̀nẹ́ mọ́ lọ́ba takú ti mọ̀ ọ̀nà òní ti mọ̀ yóò rí wọ́n ní sèkù náà Isa bin Sa'id al-Bukhari ọgbẹ́gbà wa rẹ̀ wá sọ̀rọ̀ bákàrí Muhammad Salih al-Bukhari ní yàrá náà tún kọrin fún báyìí pé ìdá alámúyọ̀ zákẹ́rù. ذل علو بعلمه ولم يستفد علما ما تعلم وكم جامع للعلم في كل ما واضحة يزيد على الأيام في جمعه أعمى ó ní ẹni tó ní mọ̀ tí ọba yẹ wò wọ́n lámúyẹ́sẹ̀ ní sídìí ilmọ̀ nẹ̀ sí mọ́ta alámà kò sì tún sáǹfààní ìmọ̀ kọ̀ wá lè sí ìmọ̀ lẹ́sìn ìmọ̀ ọ̀tà àlámọ̀ gbogbo tọ́mọ̀ tẹ́lẹ̀ yọ gbàgbé. mélòó mélòó ẹ tó ṣe pé ó kó gbogbo ọmọ sí àbí kọ̀ọ̀kan ó kó jọ. débi pé tí wọ́n bá ń béèrè pé kí ni wọ́n wà ní ìlànà ẹ̀mọ́ àdìgí pẹ́lẹ́ lọ́wọ́ kan ti ṣáfì ti hàmẹ́ tí wọ́n làwọn pé sùfìánù sọ́ọ́ ní orí wọn lọ́wọ́ lórí ẹ̀sìn ṣùgbọ́n yazidu alẹ́ ẹ̀yà mi fi jẹ́wọ́ àìní àná. kódà nù ìwáyà orí yìí mi wọ́n tún jáwé rẹ̀ lèlè kùtù ní kó lè ra àdè àdè mélòó mélòó lẹni tó kó síra jọ nínú mọ́tì àti kọ̀ọ̀kan ṣùgbọ́n nǹkan létí níbi kíkó síra yẹn jọ àmà wọ́n jọ ṣe léjọ́ tó sùn lé sùn sígbà légbà ń fọ́ lójú sí náà bí ìpín jọ́dé nìkan bá tún fẹ́ ta ko mistake síra nu yàrá rẹ̀ náà wọ́n fà yọ. nípa àwùjọsí ikú díẹ̀ kàdó àyàn síra wọn lọ sọ. wọ́n tọ́ sọ nǹkan ìwúrọ́ fúlẹ̀ kan náà síra yẹn ni ọba yọ jáde áá ah! nígbà tí èka. wọ́n ní ọ̀kọ́ lẹ́ ẹ̀kàrù afá mi sọ pé mọ́yìn lórí kúlẹ̀ ìlmà. ẹ̀lá mọ̀ṣítẹ́gìlò bẹ̀lẹ̀ ìlmì ìmọ̀tòhólì. حرص والقلم bọ̀ yóò dérè kò lè àìlùmọ̀ ẹ̀ la mọ́ṣáàgìlò bẹ̀lẹ̀ àìlùmọ̀ ẹ̀ mọ́tò ọ̀l kiri sọ̀ọ̀sù wálé kọ́lá. ó ní kò sẹ́ni tó lé lépa bámọ̀ bí á ní mọ̀ àfẹ́tọ́ bá bí títì. ó bí títì mọ̀ ẹgbẹ́ ìwé bẹ̀lẹ̀ àìlùmọ̀ ẹ̀ mọ́tò gbogbo èròǹgbà rẹ̀ ojúmọ́ lọ. èròǹgbà rẹ̀ àlejò ní nọ́ọ̀sù ní ibi kan máa kówé àti kálá ní gáàjì. ṣé òjú bẹ́ẹ̀ lọ? wọn lọkùnrin kan sọ fún àbí ìfúnra ìrọ̀jọ́ kan pé ìdí òrí ìdú àná àti alámà ní ẹ̀gbọ́n. mo fẹ́ kọ́ mọ̀. mo sì ń báyà sí mára aláàrẹ. bìtẹ́rì kì í sàlábù ẹni yìí à. wọ́n ní sọ́wọ́n bá ti pàṣẹ ó ti tó pọ̀ra aláàrẹ. òkè wọn pa kí n ti àgbàgbé ìmọ̀ ni ẹ̀ ìmọ̀ ti lọ sí mọ̀mọ́ káfá ìbéèrè rẹ̀. gẹ́gẹ́ báwọn elétò ti sọ akẹ́sọ̀rọ̀ pẹ̀lú márùn tó láti títà five hours inshallah. Ìbéèrè mi ni wípé ọmọ yìí pé táwọn wà nínú kí sókòtò ní àtẹ̀sí àbáwọ̀ ìlú ọkọ̀já àkókò ẹ̀sìn. Ẹ̀kọ́ ti wà ní ìkókò ẹ̀sìn náà níbẹ̀ náà ló wà ní ọwọ́ orí mo gbọ́ nínú ìlú ẹjọ́. sẹ́rí ìsọ́ọ̀fù alìkìsíbáàlì ewu tá a bọ̀ mọ̀ náà ni pé kì í ṣe ṣòkòtò nìkan báyìí ti máa ń sọ ó lè jẹ́ òwú ó lè jẹ́ ṣòkòtò ó lè jẹ́ láwàní náà fáwọn kan wà ní Ìbàdàn lù wọ́n máa wé láwàní káwa ní àkàn. ṣùgbọ́n ọwọ́ ó ti di kéèyàn rí kátàrú wọn bá yẹn dé ó ti di kéèyàn rí kátàrú orí gbogbo àwọn alágbádá ìrọ̀gbẹ́ wà lọ́ọ́ fẹ́ sọ ìrọ̀gbẹ́ tí ó ti àníbi kátàrú láì sí ìdí ìjọba ẹ lè jẹ́ láti sọ́kọ̀ tán nínú ìsàlùwà rẹ̀ ìrọ̀gbẹ́ tí bẹ́ẹ̀ ní gbé ìta pẹ̀lú òun ni pé kọba àjà sọ kọba àjà sókòtò kọba àjà gbẹdá kọba àjà láwà nínú kọba ti kọjá kókó sẹ kọfí náà àbí ọkọ sísàlẹ̀ kókó sẹ kọfí náà inú náà ṣùgbọ́n torí tọwọ́ yìí ah, ní ìdíje orí àtàwọn kan lè kéde o. ẹ̀hẹ́ bóyá ìsìláàfù lẹ́nu yẹn fẹ́ sọ bí bóyá ọdún ẹ̀dá àpà torí kò sáǹfà ní ti aṣọ apádọ́ apàdà dé bíbá ìdúrà bí èsì bí èsì tẹ̀lé ní orí ìtàgé bóyá ohun tẹ́ni yẹn lọ́gbọ́n sọ ni ẹ̀sùn mọ́rọ̀ ìsìláàfù yẹn torí mẹ́sù abẹ́ nínú àwọn àtìpáàtò ṣẹ̀ríyà tó ṣe pé adé ti kárí mẹ́sùn kan tí ó sọ ọ̀rọ̀ bá yẹ náà. Ìjọba wa ń gbàdúrà

àbí òde òde rárú àárẹ òde ṣe ọ ẹ máa tàbí àbí kèsì yé bẹ́ẹ̀ èèyàn máa tà ṣé tí ẹnìkan lẹsẹ ní wá bàbá dé lọ tí ẹkẹsẹ àwọn ẹni bẹ́ẹ̀ jọ kírun kan tí wọn máa sọ pé ọlá ṣéwù yìí ṣéwù àlùbáríkà kìnìún kan tí wí bẹ́ẹ̀ fọ kàbá lẹbi tẹbi lẹbi ti fi ń tọrọ fún tí wọn máa fi ń tọrọ fún yẹn ìjọba bìlì káàtà lẹ kó fẹ fún yẹn sọ ló pé tiẹ̀ ò kì í ṣe kì í ṣe tiẹ̀ lẹsẹ kẹyọ pé jọgíjọ ìgbà kí ìgbà tí bàbá aládùn ìgbègbè náà bá fẹ́ ṣe tí bàbá ti gbé débi wórówóró ni ṣùgbọ́n màá wù rẹ lásán ẹsẹ̀ wù ẹsẹ̀ wù bàbá gbọ́dọ̀ bó tiẹ̀ òun lọ́ọ́ máa wí ṣùgbọ́n tó bá ti padà bá débi pé sọ pé ẹyẹ ẹ ó rì ṣe ó rì ṣe rí wòye yóò sì máa wá mi fún yẹ àbí kè sí ẹbẹ Thank you.

Ah. ẹ̀rí àlá àwọn ẹbí sí lọ́hùn àyèsí ìbí sẹ̀rí lọ́dọ̀ tí lọ́jẹ̀rí kìí lọ́dọ̀ ọ̀jà. sẹ́ni o ní àfa ọ̀bá gbé ni wípé tọ́lọ̀ ń bá fẹ́ wo lára o lè má náà àdéhùn tọ́lá làáfíà ni pé ẹni tó ń fi ti bẹ́ẹ̀ lórí òkè ní ayé sùn kí ló dé wọ́n ní wáyé kìí ti dẹ̀fẹ́ jọba yìí ọdọọdún ní wọ́n òun wá sẹ́ láti jẹ ọdún mẹ́ta ìjọba bá kù sáadà kan pọ̀ sí báyìí wọ́n lẹ lómi ìdìgbà tẹ́ ọba bẹ́ẹ̀lẹ̀ látòrí òkè kí sára ìjà wọ́n ti máa wọnú ìjà náà káàlì dán mọ́ káàlì làjà tọ́lọ́ bá fẹ́ sẹ́ ní ẹ̀sẹ̀ rẹ̀ tí ọba fẹ́ wo ẹ̀hẹ́n àtẹ̀sọ́dẹ̀ lọ mú hadida irin fi jara rẹ̀ mo fún ẹ lókù lọ́rùn àwọn tó ní wọn kókó so wípé wọn ò rí oúnjẹ fún ìyàwó lọ́ba lọ kókó so. bọ́lá bó ti yé bẹ́ẹ̀ gbogbo orúkọ àwọn ẹ̀ńtọ́ lọ́wọ́ bá fẹ́ wo ta òyìn ìdùbọ́ wọn la báyà ó tẹ́ lórí pé ọ̀gáàrí kan ní àyà náà lóbi nínú lọ́hà la yẹ kúrò àníyàn ìṣẹ̀lẹ̀ gàdí kò yẹ kúrò mọ́ ọdún náà gàdí gàdí mọ́ ṣẹṣà nínú ojú òsì tẹ́ bọ́ ní kó ti parẹ́ yẹn. ẹtikẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ sọ́sọ́nà ń pa owó sọ ìtumọ̀ la ọlọ́run ní padà sí i. nà wà ló ń sọ. ok sundu náà ni yàrá akọlù ló fi tó yà fún bẹ́ẹ̀ bá di gbé òní sáǹfààní bẹ́ẹ̀ ti lẹ́ ọkọ̀ yọ̀ kẹ́ni tó lọ́fẹ́ fi méjì jẹ àti lọ́ba ní bùkátà rẹ̀ pẹ̀lú àwọn kẹ́ni olùdó lé tó ń pèsè lọ. ilé gbé zohod òun ni kó máa rìn lọ sí àbí kó láǹfààní mútò kó máa gùn ọ̀láǹfààní àti gbélé kó máa gbé téèyàn ṣe ní kékeré ó ti túmọ̀ ìta níwọ̀n bá ohun téèyàn ní yóò lè gbé ìlọrẹ́ tán lọ. Aleykum salaam. Alama. wà láti ọmọ ọ̀rẹ́ ìjẹ́ ìpàmùlẹ̀. Ìlàyé tí wọ́n fẹ́ tẹ́wọ́ àyànjú òun náà ní pé ẹni téèyàn mọ̀ láwùjọ yìí pé dáṣẹ́ ẹni yìí ló ń bíbí àti ìṣúbí kọ́ òní. Ah, ìyẹn yàtọ̀ ìyẹn yàtọ̀ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa mọ̀kẹ́dà síyàn lè dúró lọ́dọ̀ ìbíjà rú ìtọ́pọ̀ láwùjọ wa ẹlòmíràn bẹ́ẹ̀ náà lẹ́ni akọ́mọ̀ ọba gbalẹ̀ pé àwọn tó ń pa kọ̀ọ̀kí adarí fún ọgbà bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n máa ń sọ kúránì dàgbò ọ̀dọ́ wọn lọ́lọ́ọ̀ àwọn tí rẹ̀ ń tún ní wí ọ̀hún tí ọba yọ àwọn tó ń fi èèpẹ̀ ṣeré àtàwọn a máa fi súnẹ̀ máa fi ṣe gbájú ẹ̀ súnẹ̀ ìmúra ni òsì yù nígbàgbọ́ tó ọkẹ́ fún irọ́ ni kódà kéèyàn máa ń lọ kéwúké ó dẹ̀ fi ẹ̀ nìyẹn. torí èèyàn padà pàdánù nìyẹn ní bí bá bóyá ẹ̀mọ́ ọmọ lọ ni ó àbúrò tó ń lọ lọ ni ó ọmọ padà ọmọ tó ń lọ ọmọ padà wéèsì aláìrọ ẹ ti ṣẹlẹ̀ sí kẹkọọ bíi èmi ti sọ̀rọ̀ bóyá tó yẹ kó lọ lé pé o àwọn mọ̀tẹ̀lẹ́ ọ̀fẹ́ tó ti dẹ́nu níbi ìfẹ́ ti dé báyìí ẹ sáà sì jọ ń pèpè máa fẹ́ máa tuntun rẹ̀. so ìpàdánù ni pépé tó sì ṣe jù nú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé tí onídíjà yẹn bá ti pèpè lọ sí ibi bíjà àwọn ọ̀lọ́kéwú lọ́dọ̀ rẹ̀. láṣẹ̀kì ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbíjà wọ́n fẹ́ láròlé wọ́n ń pèpè lọ́ọ́ bí bíjà kílẹ̀ wà wá lọ́dọ̀ wọn. inú pèpè tí wọ́n pèpè wọ́n pèpè lọ́ọ́ bí ìkúlẹ̀ tí yẹn ti àdá àwọn tìlẹ̀ bíjà. inú pèpè tí wọ́n pèpè wọ́n sọ pé nínú sáà àbùlà ṣẹ́ta iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwa ń tiwa àwa fún pa káwọn tẹ̀yìn pẹ̀ kágbà lọ́la tó kọ́ omi wọ́n àjáza rẹ̀ tó bọ́yọ̀ bọ́ ni o àbí ìyẹn bá ti lọ lé kí wọ́n kẹ́ wà lásán ọdẹ ti dé rẹ̀ kíkọ́ lọ sọ́dọ̀ kò tẹ́ ní ọ̀lọ́ agaga oníbídà alẹ́bí yẹn ni àwọn ìlà ni àlẹ́ ẹ̀dìrí àlàyé tí mo ti yẹn ti ń gbègbè lọ sí bídà yẹn ọ̀nà tí yẹn ti máa ń gbà gbègbè lọ́bẹ̀ òun ni mo sọ yẹn inú gbègbè lọ́bẹ̀ mílísàn tó ṣe àgbọ̀n pẹlẹbẹ bí àgbọ̀n obìnrin. ní gbogbo ìgbà láyé yìí gbogbo ẹgbẹ́ bíi ti jólùkọ́ yẹn ni máa wà lókè jù òun ní sì máa ń da jù. sàwa àwọn sọ fún yẹn pé wá fọ́lò mi àbí kò wí bẹ́ẹ̀ lọ́wọ́ kan lèèyàn máa tẹ̀lé. nígbà wọn á ń pèsè lọ rẹ̀ kátà sọ fẹ́ lóde ọdún àwọn sọ̀rọ̀ òsì ń kọ́ kó àrùn báyìí àwọn àdàbí arúgbó báyìí àwọn kiri palasi palasi tàbí mọ́tò palasi sẹ́kọ̀ pèpè lọ rí bíyà ẹlòmíì lè ní àwọn sálábì yẹ̀yẹ́ àwọn ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ bí wọ́n ń pa wọ́n nílùú kan sẹ́kọ̀ pèpè lọ rí bíyà bẹ́ẹ̀ ni wọ́n wá lọ wọ́n máa gà á lẹ́nu wọn la kí n sọ̀rọ̀ fún wọn. Níbẹ̀ náà bá ti ké wọn bá ti ké wọ́n pè rẹ̀ kọ́nà wọn fi dorí gidigidi ké wọn ọyà òye ọgbọ́dọ̀ má ó gbèlú tó gbé tó fi ẹ tọ́ba tẹ́lẹ̀ níbi yóò fi tọ́ máa ń sọ nìyẹn ọ̀pọ̀ ọlẹ̀ níbi géètì náà ti máa ń gbígbà tá a tó wà lé kéwújọ ní ìnìyẹn nígbà wàá kí ní ìfi ojú àwọn alájà wàá ti bẹ́ẹ̀ gíga ni kì í ṣe kékeré nígbà tá a fi ń ṣèjọba ẹ̀ níjọ́ ni wọ́n lọ sí i ọ̀pọ̀lọpọ̀ ń dẹ́gẹ́ ta fẹ́ yọ ọ̀pọ̀lọpọ̀ borí ju àtàfẹ yọ kí wúlẹ mi rẹ yọ nígbà yẹn ó bí ìjà òye onígbègbè lọ síbi ohun tí ń sìn nígbà mi báyìí aláàjì máa ń sọ fún mi gbá sáàbì ah, àti ohun tẹ́ padà sí mi tẹ́tù wa bá mi báyìí wá ní ṣe àwa ti sọ́dà báyìí sọ́dà báyìí owó ti kòtò mi báyìí tó ní à sáàbì àti padà sí aláàjì ó sì máa rẹ́ mi báyìí ah, lọ́wọ́ fún àwọn ọ̀gbá tí wàá yí mi dáyà <laughs> àfọ́jọ́ náà kọ́dà ní adé. ó bídà òní ọ̀hán ní pèpè lọ fi bídà rẹ̀. tó bá rí ọjọ́ ní ẹ béèrè béèrè obìnrin jèrè ká sí bí mẹ́. ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa ní jazakumullahu khairan òun fẹ́ kéèyàn fẹ́ tó bá ti dáadáa ọ̀sàlù aláàmì látara ẹ̀ láàmú bá sọ fún àárín ojú ọ̀sán fún sáńtẹ̀ mi rí lọ́kẹ̀ lọ́ba tó ẹ̀ ọ́yá bẹ̀rẹ̀ àlù alápadà lọ́wọ́ ṣe rí nìyàwó sálù aláṣẹ padà.